أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا كثيرا adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ọba tó tún mú adìjímọ̀ àtòní láyọ̀ àtàlàáfíà gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa tí ń wò wá ńlé ọlọ́run dákun mú ṣàgbàdo ẹni kọ̀ọ̀kan wa ojú tẹ̀ fi ń wò wá ọlọ́run ò ní fọ́ ojú náà etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di àárín wa ọlọ́run ò ní jọ́ bàjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mètò wa Al-Hikmat ètò wa ní àní Al-Hikmat èkó ètò wa tí à ń gbádùn láti iléeṣẹ́ Orísun ní gbogbo ọjọ́ jimajima bàbá wa fatala Sheikh al-Imam al-Khalifa Muhammad Kamil Muhammad Awal Garu tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ bàbá ti wà ń kalẹ̀ ń bí pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìṣe wọn ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ bàbá ẹ ń sálàmù sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu bàbá wa Sheikh alimọ́ muhammed kamil garu lẹ́tí ń gbọ̀hún àwọn nàdẹ́sí ti ń rí yẹn gẹ́gẹ́ bí ìṣẹ́wọ̀n bíi tá a bọ̀rọ̀ déńjẹ ìjọ náà láti bẹ̀rẹ̀ lénìí amẹ́jọ́ bẹ́ẹ̀ tí mo rúkọ tèmi pé kò yí padà Alhaji Abdulquadri Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni bàbá hmm, ọ̀rọ̀ nípa ìbá ìgbépọ̀ àlàáfíà ìbáṣepọ̀ àlàáfíà tí jogún àlàáfíà sínú òlu òun láti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta tá à ń yanjú ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ẹ wá ti níjẹ̀jọ ẹ sọ̀rọ̀ nípa òkúkú hukuku ibadatila hmm, hakula hmm. ìwọ tọlọ́hun pàpẹ ká máa sìn hmm. ẹ sọ pé ìwọ mẹ́wàá la fẹ́ ká ẹ ti yanjú ìwọ tọlọ́hun ìwọ wo la ń lọ lónìí. alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yamidin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabihi wa sallim amin adúpẹ́ fún ọlọ́run atọ́rọ̀ káàtì gẹ̀fọ́n nàbàhàn sallallahu alayhi wa sallam sẹ́kùbọ̀dà sàlátù ọlọ́run fi kárí gbogbo àwọn afá wa àwọn tó ń bẹ láyé àtàwọn tó ń tẹ̀wọ́n wájú ọlọ́run ọlọ́run sábà fi kárí gbogbo wọn ọlọ́run wa bẹ̀ bàbá Muhammad awọ́lá tàdágàrú ọlọ́run mọ́sàbà kẹwọn bá yọ ní sùn lọ́la haúlá wàlá kúwọ́tà ilà ilà ilà ilà azim nítorí àsìkò tá a ní lórí ètò tí ò pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí atọ́kùn ah, bàbá Sheikh ah, ọba ọwọ́ àdúrà bí wọ́n ṣe fi tó wa létí wọ́n ṣe fi ẹsẹ̀ wa lọ́nà lórí pé kí ni tí à ń bára wa sọ̀bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni ìbáṣepọ̀ àlàáfíà tí à ń pè ní peaceful coexistence hmm. léyìí tí à ń fẹ́ kó jọba nínú orílẹ̀-èdè títí wa yìí àti láwùjọ ẹnìkọ̀ọ̀kan wa àwa ni tí ó bá rí bẹ́ẹ̀ àwọn ọ̀wọ̀ kan wà tẹ́ pé à ń láti pé fúnra wa ká fóníkálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ bá a bá ṣe léyìí òun látò lálàáfíà. La amóhunta kọ́kọ́ bára sọ lórí ẹ̀ náà ni pé kúránì fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìyẹn kúránì chapter four verse thirty six ó fi ẹsẹ̀ wa lé ọ̀nà àwọn ìwọ̀ mẹ́wàá kan ló jẹ́ pé a ti mú ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run àmọ́ lónìí pẹ̀lú ògo ọlọ́run èyí tí a lé lórí ni hakule wa lè dé yìí ìwọ̀ táwọn òbí wa méjèèjì èyí máa rò pé torí ẹlòmíì ò mọ bí wọ́n ti ronú ẹ lè pé à ń sọ̀rọ̀ ká gbé lálàáfíà ní nàìjíríà à ń sọ̀rọ̀ ìwọ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ wo àwọn òbí kí ló kàn hmm. ah, ibì kan la ti ń bọ̀ hmm. ọlọ́run nípìnlẹ̀ wa òun náà nísìn tó ayé hmm. àfi káàárín àwa pẹ̀lú ẹ̀ kọ́kọ́ dán kálàáfíà ọmọ ẹbẹ láàárín ẹ̀dá àtọlọ́run ọba rẹ̀ bí yín bá ti gún láàárín òbí àtọmọ àfi kí ìwọ àárín yẹn tí èèyàn pè òun náà ni ó jẹ́ kí àlàáfíà ó wà láàárín ọmọ sí òbí tí ò bá ti sálàáfíà láàárín ọmọ sóbí ẹ rí i pé inú ilé ni ó kọ́kọ́ dàrú ná bílé bá ti dàrú hmm. tóbi lọ báyìí tọmọ lọ báyìí nǹkan kí nǹkan lọmọ mọ kó wálé hmm. àwọn òbí náà ó sì mọ wá ṣépè gbogbo rẹ̀ wá jẹ́ kí ìlú ó wá di rúdurùdu hmm. tọ̀ kí wá ní lẹ́yìn ìwọ̀ tọ́lọ́hún wọ́n bá dà ákìláhi tààlà hákùlù lẹ́yìn ìwọ̀ tọ́lọ́hún táwọn òbí ló kù torí àwọn ni ọlọ́run ọba wa kékeré lẹ́yìn ọlọ́run débi pé ọlọ́run fi ìyọ́nú titi ẹ̀ gan ó tún fi tì sára títí tí wọ́n hmm. ó fi bínú ẹ̀ ó fi tì sára bínú títí wọ́n ipe hmm. ṣé lóòótọ́ ni ọlọ́run ọba wa kì í ṣe ẹni tá à ń bá ṣe direct àbí directly pé bóyá àwa àtọ́lọ́run àjọ ń ṣe directly tayọ ojú ọ̀nà tó là kalẹ̀ àti ìpàdé tá a mọ́ nílẹ̀ márùn lójúmọ́ hmm. ìpàdé nìyẹn ẹ wá pàdé ọlọ́run lẹ́ẹ̀ márùn lójúmọ́ àwọn èèyàn wa àwọn òbí wa tí wọ́n bí wa àwọn látùmọ̀ wá ṣẹ̀ tá a máa tara bẹ́ẹ̀ ṣe lọ́hùn hmm, hmm. àwọn láàmọ rí ìdùnnú wọn tá a máa tara bẹ́ẹ̀ rí ìdùnnú tọ́lọ́hùn hmm. kí wàá ní ẹ̀tọ́ títí wọn òun náà ni ká ṣe dáadáa sí wọn ká ṣe dáadáa sí wọn ká wá rí i pé ẹni tí ń jẹ́ aburú adáàbò ẹ̀bò wọn àjẹkáburú dọ́dọ̀ wọn àjẹkábùkù ó kàn wọ́n nínú ọ̀rọ̀ wa àti sí wa nítorí kí ni eléyìí ó mọ̀ wá jẹ́ ẹ̀san táwọn náà ṣe fún wa ńgbà tí a wà ní kékeré dáadáa tán ṣe fún wa ní tó jẹ́ pé wákùtùlá tẹ̀sítẹ̀ tí à ń fi yí àǹtàǹfà ànáfsà kàbí ayé ṣe yìí ńgbà tá a lè dá àǹfààní kankan síra wa. bákan náà wàlá tẹ́tìfà àníhà ayẹ dárar ìgbà tá a tún lè dáàbò bora níbi aburú àwọn òbí náà ni wọ́n mọ̀ wá kí ẹ̀ fún wa débi pé kódà yóò fẹ́ dà ṣe jù lọ́dọ̀ àwa tá a tún jọkùnrin tẹ́tún rí pé òbí náà ni òbí lọkùnrin òbí náà nìyá àmọ́ yóò dà ṣe jù lọ́dọ̀ bàbá ń gbà mí pé akílódé ah, o ti over protect ẹ̀ ju pé àfikọ́ ah, náà ni torí nǹkan tó fẹ́ jo ìyàrá ní ìrẹ́ mẹ́jọ níbẹ̀ bàbá rẹ̀ ń pẹ́ jojo ó bá jo lẹ́nu kò yóò mọ̀ pé àgbọ̀dọ̀ eh, fọwọ́kan lọ́la hmm. àmọ́ ìyá rẹ̀ ò ní fẹ́ kó jo wọ́n mọ̀ protect wa bí aburú tó lè ṣe wa hmm. àti tó lè jẹ́ àǹfààní fún wa àwọn náà ni wọ́n mọ̀ wá pèsè ẹ̀ fún wa nígbà tó wá dé báwọn náà ti wá dàgbà ni àwọn náà ti wá bọ́ sípò ọmọ kékeré hmm. àfikún wa náà ká máa ṣe ẹ̀san fún wọn lọ́lọ́run hmm. fi wá sọ fún wa ní Al-Qur'ani pé wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsanan imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan hmm. ní àṣẹ lòún pa yín òun kì í ṣe àbámọ́dá ìpè láyé tẹ gbogbo tó ń jẹ́sìn ọlọ́run nìkan ní kẹ́ẹ̀dájú ẹ̀kọ́ lẹ́yìn ìtọ́lọ́run wá bèlè wáyé lèdè ní ìsàn àfikẹ́ tó wá ṣe dáadáa sáwọn òbí méjèèjì àwọn òbí méjèèjì tá a wá wì yìí bọ́lọ̀ ń bá ṣàánú yín mọ́ yẹ́bùlù ghana ìdákàlẹ̀ kìbára àdúhùmọ́ àòkèlè àhùmọ́ ọlọ́run wá ṣe àwọn náà wá dàgbà wọ́n ti wá dàgbà yìí wọ́n mọ̀ wá ṣe bí ọmọ mọ́ ṣe sí ọ wọn wà látẹ̀lé àrò mọ́ mọ́ jàgbé mọ́ wọn torí ńgbà tí wọ́n bá ti ń ṣe bí ọmọdé nígbà náà lọ́mọ mi máa ń wá kanra mọ́ wọn mọ́mì mo ti ń tàlejò bá ti ń bọ́ ẹ máa jókòó sí sitting room mọ́ ah ìyá àti òsì gbé ọpa mọ́ngbà tó wà ń kékeré kódà ńgbà tí nǹkan tí ò ṣe é fi ọ́ hàn yóò tún mọ̀ pé ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lórí ọmọ yìí ni ó wá di pé àlejò ń bọ̀ dáàdì ẹni máa jókòó ẹ ti máa ń dọ̀tí sitting room mi àwọn àlejò báyìí tó ń bá bá mi báyìí báyìí ńkọ́ ìyá rẹ̀ àti bàbá tó bí ìwọ náà láti àsìkò tí wọn náà wà tọlọrẹ́tì wọn nìyẹn tọ́lá àwọn náà máa bíhéèvì ọmọ kékeré látẹ̀kúlá òmà òfin wọ́n insult wọn wà látẹ̀nà àrò wọn wọ́n sì jágbe mọ́ wọn akúlá òmà kọ́ọ̀lá kẹrìmà ètò ìdáni pé máa ṣàpọ́nlé wọn máa sọ̀rọ̀ alápọ̀nlé fún wọn àmọ́ èmi ṣe ti jẹun kí lẹ need ṣe ti wẹ̀ ṣe ti lògùn yín ṣe n tó mọ̀ ọlọ́wà tí wọ́n wà fídíláhùn mọ́ jẹ̀nà azílì mìnà rahmat gbogbo kù tó bá wà láyé àfi kó oró rẹ̀ ńlẹ̀ fún wọn hmm. gbogbo kò tó bá wà o ti di president ṣe mọ̀ pé lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá ẹ̀ wọ́n á ní tàbú ni níjọ́ tó bá ti dórí oyè tó ti dọ̀bálẹ̀ fáwọn olóyè nípèbí kò tún gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan kò tiẹ̀ gbọ́dọ̀ tún gbọ́dọ̀ kí ẹnìkan kan mọ́ ní títí tẹ̀ àfi gbogbo ẹ̀ máa dọ̀bálẹ̀ fún àtàbí àfi tí ìyá àti bàbá rẹ̀ bá ní yọjú sáàfin lókùn ni wọ́n ní ìnà tán fún ọlọ́wà ni irọ́ o kò rí bẹ́ẹ̀ wàfídílà òun máa jẹ náà zilmi nínú rahma ó wá jọba ni àfi kó rẹrẹ ńlẹ̀ fún wọn o jẹ́ president ni hmm. o jẹ́ senator ni gbogbo kò tó bá táyé ń wárí fún ẹ ìwọ náà máa wá kó gbogbo ìwárí tí wọ́n wá fún ọ ìwọ náà máa wá kó yìí ni lọ bàbá rẹ gbogbo alárí picture Sultan Sokoto àbí sorry Emir Kano Sanusi níbi tí n ti fi gbogbo ọlá rẹ kíyà rẹ fọ́tò ọ̀hún ó wà viral lórí Facebook lórí wẹ̀ pé ọba ló kíyà rẹ tọ̀wọ̀tọ̀wọ̀ báyìí tọ̀ gbogbo kò tó bá wà wà fídà òun àjànà àzílì mi náà rahma wà kú rọbì rahma mọ́ kámà rọba ya ní sọ̀rọ̀ tọ́lọ̀ ń bá wá sí tó bá ti pọ́lọ̀ ń bá ní tọ̀ àsìkò tí wọ́n tó wọ́n wá sí láyé mọ́ ó wá tún fẹ́ máa ṣe dáadáa sí wọn hmm. dáadáa kù kò tí ì tàn lẹ́yìn ìgbà tí wọ́n kò láyé wà kú rọbì rahma mọ́ kámà rọba ya ní sọ̀rọ̀ kámà tó dákẹ́ àdúrà fún wọn ẹni wò wá lé ètò tẹ́ ń gbádùn ní alẹ́ Hikmat á lọ sókè lọ́hùn nísìnyí gbàtà bá máa fi padà dé àfáàwọ̀ kọ̀ǹtínú ibi tí wọ́n bọ̀ ọ̀rọ̀ dé nípa ọ̀rọ̀ ojúṣe wa pẹ̀lú àwọn òbí wa kọ́lọ́ mọ́sàgbẹ́dẹ́ nìkan kan wa ìjà dókè lọ́hùn náà ẹ̀sìn wọn kú kalẹ̀.